is speaking without any metaphorical in the end. The pneumono ultramicroscopic silicovolcanoconiosis, or better put, silicoscum alveolus malady. You must act fast. What's, What's up? Àwọn òbí mi fẹ́ kí n fẹ́ ọkọ ní ìlú Lápátábá kí n lè gba ìran ojú ẹ̀ kójú tèmi fi là. Gbóngbóng Bóṣùà, a wà nínú ewu lọ́tún lọ́sì ẹ̀ ń ṣe rọ̀bọ̀ rébé a wà láàrin àwọn àjẹ́ tó jẹ́ pé wọ́n lè sọ wá deku sọ wá dẹyẹ at any time. ẹ ń jà torí obìnrin. àmọ́ ni sà tí mi ò bá rí ọkùnrin kọlù mi mo lè kọlù iwu nugbó mo lè kọlù ẹfọnú ọ̀dùn ara mi ń gbọ̀n sà. kí lẹ̀ ń kọ́ lọ́wọ́. ẹyin eré yorùbá là ń kọ́ lọ́wọ́. nílùú lọ́jọ́ orí rẹ̀ tó wò pé gbọ́ yorùbá ṣé ìwọ mọ ifá. mo mọ ifá mo mọ ọdún mo mọ ọ̀wọ̀ mo mọ ọ̀pá.

kí olóògùn sa òkè dákúndògùn púpọ̀.